وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو حي لا يموت وأشهد أن محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه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 kórí sẹ́sẹ̀ láàrin wọn wàyí o á mẹ́nuba àwọn nǹkan tó ṣe pé máa ń ṣèrànlọ́wọ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ ara wọn eléyìí tí máa ṣe sábàbí kígbọ́n mi sí omi ọ̀tó ká sí àfẹ́kù rẹ̀ láwùjọ ọmọnìyàn eléyìí tí kìí jẹ́ kíkọ́nu ńkọ́ kó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí nínú àwọn nǹkan wọ̀nyí ni al-ikhlas kéèyàn jẹ́ pé gbogbo ní téèyàn ń ṣe torí tọ́lọ́ nìkan lèèyàn ṣe ń ṣe kìí ṣe nítorí pé fẹ́ fi gba ìyìn rere lẹ́nu àwọn èèyàn àbó fẹ́ fi gba oríkì kọrúkọ eléyìí tí bàbá rẹ̀ ti sọ ṣùgbọ́n ń ṣe lòun ṣe ti ń ṣe nítorí Allah ẹ̀san dáadáa ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run nìkan lọ́fẹ́ kò sì fẹ́ yà eléyìí tọ́lọ́ wọn bá ti pèsè kalẹ̀ dé gbogbo ẹni tó bá takò tiẹ̀ ó wá nínú hadith látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní thalathun la yaghullu alayhinna qalbu mu'min àwọn nǹkan mẹ́ta kan wà tó ṣe é pé ọkàn múmìnì kì í kọ́ ọkàn múmìnì kì í di sí wọn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ikhlasul amal onáni ká ṣe gbogbo nta máa ń ṣe níṣẹ́ nítorí tọ́lọ́wọ́n bá nìkan nítorí pé òun ló ní nta ń wá òun ló sì ní nta fẹ́ kọ́wá jẹ́ pé gbogbo táwa bá ti ṣe nukhlisun niyyata fi kájà ni tó ń sàfọ̀ máa níyàn wa nínú ẹ̀ lọ́nà tó fi jẹ́ pé lillah torí tọ́lọ́n la ṣe ṣe kìí ṣe nítorí ẹlòmíì torí ẹ̀ kéèyàn ó ṣiṣẹ́ nítorí tọ́lọ́n ó sì tún máa bẹ̀ lọ́n an yaj'ala amalahu khalisan liwajhihi wala yaj'ala li ghayrihi fihi nasiba pé kọ́ lọ́wọ́ bó ṣe iṣẹ́ yìí ní iṣẹ́ tó ń ṣe nítorí tọ́lọ́wọ́ ọba nìkan kó sì má jẹ́ kẹ́lómi ò ní pín nínú ẹ̀ eléyìí ọkàn múmini ò ní kọ́ nítorí pé múmini ni wọ ọlọ́wọ́ ọba ló gbàgbọ́ ọ̀dọ̀ ẹ̀rọ ló ń ti ń wẹ̀sán nǹkan ẹlẹ́ẹ̀kejì munasahatu wulatil amr ṣíṣe nàṣíà fún gbogbo ẹni tó lọ́wọ́ bá bá gbà kóso lé lọ́wọ́ ẹni tí ń ṣèjọba ọkàn múmi ní òní kọ àti lọ ṣe sítí fún àti lọ ṣe nàṣíhà fún èyí tẹ́ ń ṣe báyìí báyìí báyìí báyìí ọmọkùtì ẹ̀ka àtò tẹ́ bá sì gbégbá báyìí báyìí báyìí yóò dáa púpọ̀ yóò mú ká yọ dẹrùn fáwọn mẹ̀kúnnù yóò sì mú kí ètò òlu kọ́ máa lọ dáadáa àwọn olùgbàgbọ́ òdodo ọkàn wọn kò ní kọ́ ọ àti lọ ṣe nàṣíhà fẹ́ni tọ́lọ́wọ́n bá bá gbé ipò àṣẹ lílọ́wọ́ lílọ ṣe nàṣíhà ó yàtọ̀ sí lílọ ṣe bára ètò kí ọlọ́mọ abẹ́ni tó bá jó lórí nítorí bára torí kọ́ fẹ́ gba kíni lọ́wọ́ rẹ̀ rárá o tó bá lọ síbẹ̀ ọlọ́sìn nàṣíhà fún ni tọ́lọ́mbà sí ni kó ná ọgbọ́kọ́gbà alhamdulilayi ṣùgbọ́n kó olùgbàgbọ́ òdodo kò ní kọ́ àti lọ sí sítí fún gbogbo ẹnikẹ́ni tí ipò lórí bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ lópin ìgbà tí wọ́n bá tilẹ̀kùn tí wọ́n bá tilẹ̀kùn má pé kò ní wọlé má ti ṣílẹ̀kùn wọn sílẹ̀ yọ lọ bá wọn yóò ṣe nasiha fún wọn lópin ìgbà tí wọ́n bá tún fi ìlànà kan lélẹ̀ tọ́takùtọ̀ lọ́n tọ́takùtọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam lẹ́nìkan lè wá bá wọn ònkóhun ó lè má gbé bọ̀ tí o bá ti lè dọ̀bálẹ̀ kọ́ máa wà ajakoko náà fọmúra rẹ̀ kò sí wàhálà kọ́ fọmúra rẹ̀ kò sí wàhálà torí kó a fẹ́ pé ọlọ́sídìí kó ṣe tí ó da tí ó jẹ́ kí ìlú onílọsíwájú ohun tí ó da tí ó mú ọba ìyọnu ọlọ́wọ́n bá pàdé o sì sọ wípé tí wọn bá ti ní takotọ́ lọ́n kẹ́nìkan kọ́kọ́ ọmọ wá sí ọ̀dọ̀ rẹ̀ ajakọ̀ fọmúra rẹ̀ kẹlẹ́ kẹta onáni lùzùmù jama'atil muslimin. kéèyàn ọmọ yẹ kọ́mọ yọra rẹ̀ kúrò nínú àwọn mùsùlùmí kọjá pé wà àtàwọn mùsùlùmí náà ní ní gbogbo gbà ọ yọra rẹ̀ kúrò láàrin jama ọ ọba àwọn mùsùlùmí ṣe má bá mùsùlùmí ṣe dájú pé ṣe nítorí pé bá ti fi dáadáa kò sí tàbí pàtó àìdá ó ahmed àti ọ̀nà ni wa gbẹ́gbẹ́ wáyé wa eléyìí tá a tọ́ka sí níbí ni pé iṣẹ́ wa tá à ń ṣe jàmá ọ̀pọ̀lọpọ̀ àníyàn iná ló máa ń bá sẹ́rìn èyí tó wá pọ̀jù nínú àwọn àníyàn wọ̀nyí ni ọ̀dà àníyàn kárí mi àníyàn káwọn èèyàn lè máa gbogbo eléyìí náà ló ti ń bá ká láti bẹ̀rẹ̀ gbèsè ayé rẹ̀ ó yẹ ṣe nǹkan tiẹ̀ nítorí ti Allah nítorí tá a bá ṣe nítorí tọ́lọ́run ló máa ń ṣẹ́kù yàtọ̀ sí ìta ṣe nítorí tẹ̀yàn níta àbá sì ti ṣe nítorí tọ́lọ́run tó pé nítorí táwọn èèyàn ni òun náà ló máa ń bí yanpanyanrin tó máa ń bí awọ tó máa ń dá kọnukọ sílẹ̀ láàrin àwọn èèyàn nítorí pé wọ́n ṣe nítorí wọn wọn ò fún ọ ní nítorí wọn wá látàrí ṣíṣe tó ṣe ọ bẹ̀rẹ̀ sí ní bínú wa nígbà tí wọn ò gbósùbà fún ọ ọ bẹ̀rẹ̀ sí ní bínú wa nígbà tí wọn bẹ̀rẹ̀ sí ní kansára sí ọ wala hawla wala quwwata illa billah yàtọ̀ sẹ́ni tó sẹ́ni tó sẹ́ni torí tọ́lọ́n kò sí tọ́kàn pẹ̀lú pẹ́nìkan rún àbí òrún kò sí tọ́fẹ́ fi ṣe. nǹkan míì nínú tó máa ń ṣe sábàbí kí ìfẹ́ ọjọba láàrin àwọn èèyàn káwọn èèyàn ó di pé wọ́n fẹ́ràn ara wọn kí èdè òyédè kókó láàrin wọn kí ìlara kọ́mọ́ra ìjókòó láàrin wọn ọ̀nà ni ridha al-abdi ridha al-abdi kẹrú kó yọnu sí ọlọ́run ọba wa tí ẹ bá yọnu sọlọ́run nípa tọ́lọ́run ọba ṣe fún yàn tí yẹn sì jẹ́ kí ìyọnu yìí kó kúnná ọkàn yàn èèyàn mọ̀ kó orí ńlá lọ́lọ́run ọba ṣe fún náà kò ní rí tọ́lọ́run ṣe fẹ́ lómi kó máa bínú ẹ̀ kò ní rí dáadáa tó wà pẹ̀lẹ́ lómi kó máa ṣe lára rẹ̀ nítorí pé ti ń bẹ pẹ̀lú rẹ̀ kò kéré dáadáa tọ́lọ́run ṣe fún ọ kò kéré lópin ìgbà tí yẹn bá ti yọnu sí ọlọ́run tó sì yọ́nú sí ntọ́lọ́wọ́n bá ṣe fún tí ìyọ́nú yìí wá kúnná ọkàn rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ikú èèyàn jẹni tí ó ní ayọ̀ kò sì ní ní wàhálà òní rẹ́nìkan tọ́lọ́ ń ṣe rere fún kọ́ máa alimami ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n sọ nípa ìyọ́nú wọ́n ní ìyọ́nú tẹ́rí yẹn yaftahu lil abdi baba salama ó máa ń ṣílẹ̀kùn kálá láàfíà ó máa ń ṣí fún ẹrú ọmọ ń ṣílẹ̀kùn kálá làáfíà ó máa ń ṣí fún ẹrú ó sì máa ń jẹ́ kí ọkàn èèyàn kọ́ mọ́ kanga kúrò nínú jàǹbá ẹni tó bá ti yọ́nú sí ọlọ́run kò ní jàǹbá ọmọlàkejì bákan náà ẹni tó bá yọ́nú sí ọlọ́run kò ní sí ìkùnsínú nínú ọkàn rẹ̀ sọ́mọlàkejì àti pé kò sí ọ̀nà tá a fi lè bọ́ lọ́wọ́ ìyà ọlọ́run tọ́lọ́run ti pèsè kalẹ̀ di àwọn ọ̀tá rẹ̀ àyàfi ká jẹ́ni rẹ̀ ọmọ tọkàn wa bá má á bọ́ nínú ya ṣùgbọ́n ẹni tí ọkàn rẹ̀ ọba má kò lè bọ́ nínú ya ọlọ́run ọba wa. yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim ọjọ́ gbẹ̀ndà alqiyama ọlọ́run ní owó tàbí ọmọ kì yóò ṣẹnìkan láǹfààní o ẹni tí ó rọ́nà lọ tí ó rọ́nà gbégbà tí ó máa nínú àlàáfíà lọ́jọ́ yìí tí ó rọ́nà náà lẹ́ni tó tó gbé wá pàdé ọlọ́run ọba wa ọkàn kò lè lálàáfíà lópin ìgbà tí ìbínú ọmọlàkejì bá kúnú ẹ̀ lópin ìgbà tí ìlara bá ń bẹnu ẹ̀ irú ọkàn yẹn ò lè lálàáfíà kése irú ọkàn tó ń sọpọ́ lálàáfíà nìyẹn ọkàn tí ọ̀yọ́nu sọ́lọ́n tí ọ̀yọ́nu sí tọ́lọ́n sí fún kìí sọkàn tó lálàáfíà ọkàn tí ń bínú ọmọlàkejì lórí dáadáa tọ́lọ́n sí fún kìí sọkàn tó lálàáfíà irú àwọn ọkàn burúkú báyẹn àwọn ẹni tó nírú ọkàn òní rọ́nà gbégbá tó bá ti jọ́ gbé ndàlù kìyàmà ní gbogbo ìgbà tí ẹrú tó bá ti jẹ́ni tó yọ́nú sọ́lọ́run ọba wa tí ìyọ́nú tó ní sí ọlọ́run sì ní agbára púpọ̀ irú àwọn ẹrú bẹ́ẹ̀ wọ́n máa ń mànà púpọ̀ ọkàn wọn sì máa ń jẹ́ ọkàn tó lálàáfíà púpọ̀ ẹni tí ọkàn rẹ̀ bá lálàáfíà ìlara ò ní ráyè jókòó ńbẹ̀ nítorí àǹfààní pé ọkàn lálàáfíà òun náà ni pé ká má rí lára ńbẹ̀ kẹ́ni mẹ́ni kéta kò ní sí nínú ọkàn ẹnìkan àyàfi lọ́kàn ẹni tí kò yọnu sí tọ́lọ̀ ń ṣe fún náà tí wọ́n bá ti yọnu sí tọ́lọ̀ ń ṣe fún ọ kí ló ń bínú ẹnìkan sí torí pé ọlọ́run ṣe tiẹ̀ náà fún ọ kí lọ́ọ́ fẹ́ wá máa bínú ọmọ làkejì sí. eléyìí jẹ́ máa torí ẹ̀ yọnu sí tọ́lọ̀ ń ṣe fún ẹ kó lè bá a lálàáfíà àyọnu sí tọ́lọ̀ ń ṣe fún ọ kò ṣe nǹkan kan kò dín nǹkan kan kù ara rẹ ló ṣe ó sì ti ń ṣera tètè dẹ́kun rẹ̀ báyìí nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kífì ọjọba láwùjọ mùsùlùmí sí mùsùlùmí táàfin ni máa gbéra wa lẹ́sẹ̀ táàfin ni máa lépa ara wa láì dáa ọ̀nà ni qira'atul Qur'ani wa tadabburuh ká máa kí al-Qur'ani alákọ̀ọ́lẹ̀ ká sì máa ṣe làákà ìsìn táǹkì nítorí pé al-Qur'ani tẹ́rí yẹn ọ̀nà ni níbi gbogbo ààrẹ o kò sí ní tó ń ṣèyàn lára kò sí ní tó ń ṣèyàn nínú ọkàn tí al ò lè jẹ́ ìwòsàn fún gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé alukur'an yìí ẹni tí kìí bá ké láti fi wá ìwòsàn fún ti máa ń ṣe òun gan-an lẹni tí jàǹbá ṣe ẹni tí kò bá máa fa alukur'an kíké rẹ̀ kọ́ máa fi wá ìwòsàn níbi tí ń ṣe òun lẹni tó fò ṣe ògbọ́ntọ́lọ́wọ́n bá wa ń sọ ni nínú alukur'an nínú sóràtì Fussilat wọn ni qul huwa lil ladina amanu hudan wa shifaa sọ fún wa wípé alukur'an yẹ ó jẹ́ afinimana ó sì tún jẹ́ ìwòsàn fún gbogbo àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó jẹ́ afinimana ó sì jẹ́ ìwòsàn fún gbogbo ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọlọ́run tó ní wa nunazzilu min al-Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin wa la yazidu dhalimina illa khasara inú suratul Isra' à ń sọ̀kalẹ̀ nínú alukur'an ohun tó jẹ́ ìwòsàn àti ìkẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n o kò ní sàlékún kankan fáwọn alábòsí bí ìbá ṣòfò àlékún òfò làwọn máa rí lára alukur'an ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo àwọn ni wọ́n máa rí wòsàn bẹ́ẹ̀ àwọn náà lẹni tí wọ́n máa rí ìkẹ́ bẹ́ẹ̀ wòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ka alukur'an tó yẹ kó rí ka nínú rẹ̀ pé gbogbo ìdẹ̀ra gbogbo ìdẹ̀ra ọ̀dọ̀ Ọlọ́run ti máa ń wá bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tọ́lọ́ wọn bò ó ṣètò ẹ̀ fún àti pé àwọn àdẹ̀rà tó ń ṣe fún wa tàbálà kọ ọkọ̀ kẹ́ẹ̀jẹ̀jì à lè kà á tán kí á lọ fẹ́ máa bínú ọmọlàkejì sí kí lọ fẹ́ máa kórìíra ọmọlàkejì sí tó bá kà nípa àdẹ̀rà eléyìí tọ́lọ́ ti ṣe fáwọn ẹrú ọlọ́run ṣáájú tiẹ̀ tó ti pé ń bẹ nínú wa ẹni tó tara àdẹ̀rà yìí tó borí ire ńlá pàdé ó sì ń bẹ nínú wa ẹni tó pàtàrà àdẹ̀rà yìí ní ti borí ibú nínú náà jahannam wàá lọ sí mẹ́dọ̀ wàá fira rẹ lọ́kàn balẹ̀ òní máa má àwọn èèyàn lọ́ta nítorí nǹkan ilé ayé lásán. bákan náà nínú nǹkan tó máa ràn yàn lọ tí ìfẹ́ fi máa jọba láwùjọ òun náà ni tadhakkur al-hisab wal-iqab ká máa rántí ìṣirò tọ́lọ́ wọn ṣe fún wa níjọ́ gbẹ̀ndà al àti ìyà ẹ̀ṣẹ̀ tó fi di àwọn ọ̀daràn lọ́jọ́ gbẹ̀ndà al ẹni tó bá rántí eléyìí yọ yọ máa wọnà láti rọnà gbégbà tó bá dijọ́ gbẹndé alùkìyàmà fúnra rẹ̀ kò sì sí nínú pọ́ ńwọ́nà àti jàjàbọ́ ọ̀nwọ́nà àti rọnà gbégbà tó bá o tún jẹ́ni tó ṣe é pé ó ń àwọn èèyàn ó ń àwọn mùsùlùmí ó ń dìtẹ̀ má wọn kò fẹ́ dáadáa a bá wò ẹni tó ṣe gbógbélé ayé ó fi ń ṣe lára ó fi ń ṣe kéèta ó fi ń bá tọmọlàkejì jẹ kò fi fẹ́ rí ọmọlàkejì sójú eléyìí tó mú máa ṣe tó mú máa pẹ̀gàn tó mú máa pò fófó tó mú máa sò fófó tó mú máa fà ọmọlàkejì ṣe yẹ̀yẹ́ tó mú máa wọ́nà àti bá tiwọn jẹ́ tó mú máa ṣe jàǹbá sí wọn tí èèyàn bá rántí pé gbogbo àwọn àwọ̀ ẹ̀ṣẹ̀ yìí ọ̀kọ̀ọ̀kan wọn náà lọ́lọ́wọ́n bó ṣe ṣírò fún wa nípa rẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn ló sì wà nípò pé èèyàn lè jìyà lórí ẹ̀ oníkálukú yóò sọ̀ra dáràn yóò sọ ìwà hù nítorí kọ́mọ̀bà dẹni tí yóò tọ́ sí kọ́lọ́ mọ́jẹ yóò tọ́ sí wa ẹni tó bá ń ronú kọ́lọ́ ó ṣe ṣírò fóun ọlọ́wọ́n bó ṣe tó ń lẹ́jọ́ ó lè fi ẹ̀ṣẹ̀ ń jẹun irú wọn wọn máa fẹ́ dáadáa fọmọlàkejì wọn wọn máa ṣe dáadáa sọmọlàkejì wọn wọn máa sọ ìwà àwùjọ sọmọlàkejì wọn wọn sì nífẹ̀ẹ́ wọn dénúdénú. nínú àwọn nǹkan tó máa ń ṣe sábàbí kífìẹ́ ọjọba láwùjọ kíkẹ́ ta ìkórira rẹ ní kọ́rọ́nà kọ́wá bí gbẹ́gbà kọ́wá bí gbà lọ ọ̀nà ni àdúà àdúà ṣíṣe kẹ́rù ọmọ abẹ́lọ́ ní gbogbo gbà ìgbé kọ́lọ́ wọn bá kọ́dákun kọ́bọ̀ ń fọ ọkàn má gbogbo àwọn gẹ́dẹ́gẹ́dẹ́ burúkú ìlara kéta kẹ́nìmẹ́ni tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ gbogbo rubbish tó wà nínú ọkàn kọ́lọ́ wọn bó ń fọ́ nù gbogbo àwọn wàkíwà tó ní sáwọn ọmọ yóò mùsùlùmí kọ́lọ́ wọn bó kú ò bó ti ṣe ń kéta sáwọn mùsùlùmí bó ti ṣe ń lara sáwọn mùsùlùmí bóun ti ṣe jẹ́ni tí kìí fẹ́ kọ́ dáa fáwọn mùsùlùmí bóun ti ṣe jẹ́ni tí máa wá àti dínà má mùsùlùmí gbogbo àwọn àwa burúkú yìí kọ́ máa bẹ lọ́n kọ́lọ́n bó mú kú o. kó sì tún máa bẹ lọ́n fáwọn mùsùlùmí yìí náà bákan náà pé kọ́lọ́n ọba kó forí jì wọn kọ́lọ́n jẹ́ ọmọ dáa fún mùsùlùmí kọ́lọ́n jẹ́ mùsùlùmí ọmọ nílọsíwájú kọ́lọ́n ọba kó má dínà má mùsùlùmí àwọn tó ń ṣàdúrà fún pé kọ́lọ́n jọ dáa fún bó ló sì máa kórìíra wọn àwọn tó ń ṣàdúrà fún pé kọ́lọ́n kọ́ lànà kó wọn bó ló sì máa kórìíra wọn kò ní í ṣe é ṣe ẹni tó bá ti ń ṣàdúrà bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí kò ní kórìíra mùsùlùmí torí ẹ lọ́lọ́wọ́n bá ti ń sọ fún wa nínú suratul hashr nípa àwọn olùgbàgbọ́ òdodo bí wọ́n ṣe máa ń ṣàdúrà fáwọn tó ti síwájú wọn nínú ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم àwọn ẹni tó dé lẹ́yìn àwọn ẹni ìṣáájú wọ́n máa ṣàdúrà fáwọn tó ṣáájú wọn nínú ìmánì pọ́lọ̀ foríjì wa tó bá wa foríjì àwọn ọmọ ìyá wa àwọn tó ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú tiwa má jẹ́ ìkùnsínú kan wà nínú ọkàn wa táwọn ọmọ ìyá wa mùmínì má jẹ́ ìkùnsínú kan wà lọ́kàn wa táwọn ọmọ ìyá wa mùmínì. a rí i pé nǹkan méjì tá a dárúkọ yìí ń bẹ́nu àyà yìí pípé ká máa bẹ lọ́n kó má fi ìkórìíra àwọn mùsùlùmí sí wa lọ́kàn ká máa bẹ lọ́n kó má fi kéèta sí wa lọ́kàn sáwọn mùsùlùmí ká máa bẹ lọ́n kó tún wá sí ká sì máa bẹ lọ́n fáwọn mùsùlùmí náà pé kọ́lọ̀ wọn bá kó forí jìn wá kó forí jìn tó ti kú nínú wa ètí ò tí kù kọ́lọ̀ wọn bó fi ṣe kó ń gẹ́rì láti kú lórí ìmánì èèyàn ní máa ṣàdúrà báyìí kó tún wá jẹ́ pé ń kórìíra àwọn mùsùlùmí nínú nǹkan tí máa ràn yẹn lọ́wọ́ tí ìfẹ́ fi máa jọba láwùjọ tí ìkórira rẹ ni ìgbẹ́rẹ́ ẹni lẹ́sẹ̀ fi sí òun náà ní ká máa ṣe sàrà sàrà àtẹrí yẹn kò bá jẹ zakat kò bá jẹ sàrà àtinúwá tí kìí ṣe zakat ó máa ń fọ ọkàn mọ́ o ó sì máa ń tún ẹ̀mí èèyàn ṣe gbogbo ẹni tó máa ń ṣe sàrà ọkàn rẹ̀ ó máa má ẹ̀mí rẹ̀ yóò sì máa jẹ́ níta àtúnṣe nítorí kíni torí ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó sọ nínú Suratu Tawbah fanabi muhammed sallallahu alayhi wa sallam oni khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim inna salataka sakanun lahum máa gba zakati lọ́wọ́ wọn zakati dúkìá wọn gbà lọ́wọ́ wọn kẹ́ ẹ máa fi fọ̀ wọ́n má ẹ fi fọ̀ wọ́n má ẹ fi tún wọn lẹ́mìí ṣe ó túmọ̀ sí pé zakẹ́ ọ máa ń fọyàn máa kúrò níbi gbogbo wàkíwà gbogbo àwọn wà burúkú àwọn wà tí máa bà tẹni jẹ́ ní kọ̀kọ̀ àti ní gbangba yíyọ zakat a máa fọyàn má kúrò níbẹ̀ ọlọ́ni ká nàbí sallallahu alayhi wa sallam kọ́ máa gba zakat lọ́wọ́ àwọn olówó nítorí kó lè bá a fi fọ̀ wọ́n ma. bákan náà àdìsí fi hàn wá wípé ẹni tó máa ń yọ zakat àbẹ́ni tó tẹ̀ ń ṣe sàrà eléyìí ó máa ń ṣe sábàbí kárí ìwòsàn gan níbi gbogbo àárẹ̀ gbogbo àárẹ̀ gbogbo àárẹ̀ tó bá ń dàyàn láàmú sàrà àṣìṣe kò bá jẹ́ ìtọ́jú ọ̀ràn yàn kò bá jẹ́ ti násìlà wọ́n máa ń ṣe sábàbí káláàrí orí wòsàn o anabi muhammad sallallahu alayhi wa sallam onídàáwó mardakum bis ẹ máa lo oògùn. sáàárín àwọn ẹni tí ń ṣàárẹ̀ nínú yín pẹ̀lú sàrà àṣìṣe ẹ máa lo oògùn sáàárín àwọn ẹni tí ń ṣàárẹ̀ nínú yín pẹ̀lú sàrà àṣìṣe eléyìí tó túmọ̀ sí pé ṣíṣe sàrà oògùn lọ́jọ́ o táàrẹ̀ bá ń da yàn láàmú àbí ń da nìkan nínú mọ̀lẹ́bí èèyàn láàmú ń ṣe sàrà tara sàrà yẹn yóò máa fún àwọn yín lálàáfíà subhanallah asitima pé ìtọ́ yẹ jù ká mójútó nínú àárẹ̀ kọ́bára rẹ̀ kúrò lára wa kò sí bí àárẹ̀ ti ń bẹ nínú ọkàn àárẹ̀ ti ń bẹ nínú ọkàn á ó yẹ gba àárẹ̀ ti ń bẹ nínú ọkàn ó tètè bá ti yàn torí rẹ̀ tá a bá mójútó tá a tètè wá nǹkan kan ṣe sí ọ̀dà púpọ̀ torí ẹ̀ máa ṣe lọ. gbogbo ẹni tó bá fún sàrà tó jẹ́ pé kò ní bùkátà wà níwájú ẹ̀ ó ti ṣe sàrà fún kò ẹsẹ̀ dìgbà tó bá gbégbá bára torí islam ọ̀faramọ́kẹ́ máa ṣe bára. bákan náà nínú tí máa jẹ́ kífẹ́ ọjọba láwùjọ kí ọ̀tẹ̀ ọpẹ́yìn dà kó gba ara rẹ̀ kó láwùjọ òun náà ní ká máa sálámà síra wa ìsálámà síra ẹni ìmáa jẹ́ kí ọ̀tẹ̀ ọ̀tán. ìsálámà síra ẹni kìí jẹ́ kí kùsùnú kó ṣẹ́kù láwùjọ nítorí pé ẹni tó sálámà sí ní tó ń sọ fún lédè kúkúrú òun náà ni pé ọlọ́ọ̀lọ́n kọ́ máa bọ̀ ọ́ ò lè sọ fún yàn pé ọlọ́ọ̀lọ́n kọ́ máa bọ̀ ọ́ kó sì tún wá máa ru aburú sí kó pé wọn náà ló dínà mà kó pé wọn náà lọ́ọ́ máa gbẹ lẹ́sẹ̀ torí rẹ̀ sí sálámà dọ́wọ́ wa ẹnu láti fi máa sálámà yìí wọ́n ní ká sálámà yìí ká tàn ká kéde pé ká máa kùn kéde pé ká máa fi mú sálámà ká ya ẹnu wá asalaamu alaykum àbí asalaamu alaykum wa rahmatulah àbí asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh bẹ́ẹ̀ ni ká yanu ká sálámà nítorí tó bá yẹ pé la máa sálámà síra wa láwùjọ wa ní mùsùlùmí sí mùsùlùmí ó dájú pé mùsùlùmí ò ní mú mùsùlùmí lọ́tà mùsùlùmí ò ní máa gbẹ́ mùsùlùmí lẹ́sẹ̀ mùsùlùmí ò ní máa dínà máa mùsùlùmí. torí ẹ̀ ló ti wá nínú hadith látọ̀dọ̀ abu huraira radiyallahu anhu wala nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní la tadkhulul jannata hatta tu'minu ẹ̀ẹ̀mà ní wàlìjẹ́nà sáájú kẹ́ẹ̀ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́. ولا تؤمنوا حتى تحابوا. ẹ sì lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣáájú kó tó di pé ẹ nífẹ̀ẹ́ ara yín o. ala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum afshu as-salama baynakum. ẹ yóò àjẹ́ kí n tọ́ka sí nǹkan fún yín eléyìí tó ti pété ẹ bá ṣe ẹ nífẹ̀ẹ́ ara yín ìnífẹ̀ẹ́ ara ẹni tó di ká ẹ ìgbàgbọ́ tí ó ṣe sábàbí kẹrẹ àlìjẹ náà wọ̀ àwọn sọ̀hábà níbẹ̀ ni a fẹ́ ẹ tọ́ka sí tí ó jẹ́ anífẹ́ ara wa wọn ni afṣu sẹlẹ́mà bainakum ẹ máa tán sí sálámà ká láàrin ara yín kò sí ẹnìkan tí ó sọ pé anífẹ́ ara wa fẹ́ràn ara wa láwùjọ kan níbi tó yẹ pé wọn kì í sálámà síra wọn tí wọn bá pàdé kò lè sífẹ̀ ìsálámà síra ẹni àmì pé fẹ́ wà ní ìsálámà síra ẹni àmì pé kọ̀sọ́tẹ̀ ni torí rẹ̀ ìwọ náà yọ àfikọ́ra asalaamu alaykum wa rahmatulahi wa barakatu àbí kò sọ pé asalaamu alaykum wa rahmatulah àbí kò sọ pé asalaamu alaykum gbogbo ètò bá wínú mẹ́tẹ̀ẹ̀ta ó dára ẹni tí wọ́n ti sálámà sí bẹ́ẹ̀ wọ́n dáhùn wọ́n náà dáhùn gẹ́gẹ́ bí ẹni tó sálámà sí ọ ti ṣe wí àbí pẹ̀lú ètò dáa jùlọ ó túmọ̀ sí kótó bá sọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu wọn náà dáhùn pé wa alaykum salaam wa rahmatulahi wa barakatu tó ń bá sọ pé asalaamu alaykum wa rahmatulah ìwà lè sọ pé wa alaykum salaam wa rahmatulah àbí kó sọ pé wa alaykum salaam wa rahmatulahi wa barakatu o lè dáhùn pẹ̀lú ètò dáadé tiẹ̀ lọ àbí kó o rí i pé dandan èyí tó sọ ọ̀dà padà déédéé tó bá sọ pé asalaamu alaykum o lè dáhùn pé wa alaykum salaam o sì lè dáhùn pé wa alaykum salaam wa rahmatulah o sì lè dáhùn pé wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. eléyìí jẹ́ sábàbí kan o tí máa mú ìkùnsínú kúrò láwùjọ o tí máa mú kí ọ̀tẹ̀ kó kúrò níbẹ̀ ǹjẹ́ ẹ̀yin ẹ̀yin wa gba sí sálámà bí láwùjọ ti yín kọ̀dájú pé ẹ gbà láàyè torí ńgbà tó ma wọlé tó sálámà sí yín káàbọ̀ ọmọ rẹ̀ lẹ́ fi dáhùn ẹ sọ pé wa aleykum salam nígbà tó sálámà sí yín pẹ̀lẹ́jàre eléyìí báyìí ó túmọ̀ sí pé ẹ gbẹ́sì islam yìí rárá ẹ sì gbé gbèsè sórí ẹ tún gbé sọ́rùn eléyìí tẹ̀sán tó bá dijọ́ gbé ndàlù kéyàmù gbogbo ẹni tó sálámà sí tí ó dáhùn pẹ̀lú bí wọ́n ti sálámà sí àbí pẹ̀lú ìtọ́da jùlọ onítọ̀ ń jẹ gbèsè o tó bá dijọ́ gbé ndàlù kéyàmù wọn mú inú sẹ́rí rẹ̀ wọn sì san ni tó sálámà sí torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa kífi ó lè bá jọba àfi ká mójútó sí sálámà síra wa torí pé tẹ̀m̀bá ń sálámà síra yín ìlara òní símà kéétà òní símà ìgbẹ́rẹ́ ẹni lẹ́sẹ̀ òní símà gbogbo àwọn dáadáa oní ọ̀rọ̀ pò rẹ̀ olùmọ̀wá alimami ibn abdulbar rahimahullah wọn ní àdìsí tá a kà yín ẹ̀rí ló jẹ́ o lórí ọlá tí ń bẹ fún kásálámà nítorí pé tá a bá sálámà sálámà ó máa gbé ìkórìíra ara ẹni jìnnà sí wa yóò máa gbé àìfẹ́ràn ara ẹni jìnnà sí àwùjọ wa yóò sì máa ṣe sábàbí kánífẹ̀ ara wa ìsálámà yóò máa ṣe sábàbí kánífẹ̀ ara wa. bákan náà nínú tí wọ́n tún jẹ́ kí ìfẹ́ ọjọba láwùjọ wa òun náà ni ká fi ọ̀pọ̀lọpọ̀ béèrè ìbéèrè ìbéèrè nípa àwọn èèyàn ìtọpinpin kápátì o pọ̀lọpọ̀ béèrè káfi sílẹ̀ ìtọpinpin àwọn èèyàn kápátì gbogbo tí ọkàn lọ́wọ́ tí ọkàn lẹ́sẹ̀ pátì ọmọ wa wádìí bóò ni bóò lọ́rọ̀ lè ti jẹ́ agbọ́ pé àwọn bàbá yín lónìí bóò ló ti jẹ́ tó àwọn bàbá yín nígbà tí wọ́n bá wí ó tún ní tọ̀ bóò wá ní léṣe kú lọ́dọ̀ àwọn bàbá yín tó bọ́ sí i kí lọ́kàn wọ̀ kí lọ́kàn òfin lọ́mí ń dá sí òfin lọ́mí ń dá sí abojúkun lẹ́bẹ̀ẹ́ etí kí lọ́kàn ntí ọkàn yẹn kí lèèyàn ń dá sí sí ìmọ̀ àtọpinpin nítorí pé yẹn tàbí ṣùgbọ́n padà bí ọ̀tẹ̀ padà bí rẹ ni torí ló ti jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó sọ. ó pàtàkì púpọ̀ ká mójútó tóní min husni islam al-mar'i tarkuhu ma la ya'nihi ìbẹ́nu dáadáa ìsìláàmù èèyàn kéèyàn pàtí ọkàn lọ́wọ́ kan lẹ́sẹ̀ kọ́ máa pàtì gbogbo tí ọba ti kàn wá lọ́wọ́ tí ọkàn wá lẹ́sẹ̀ ká pàtì jàmá kéèyàn ọmọ ìyá tójúbọlé alákẹnubọ alátojúbọ alákẹnubọ̀ aláfetí lọ ká wá gbogbo ntí ọkàn kí lọ́kàn pẹ̀lú gbèsè ayé àwọn yẹn torí ẹ ọ̀pọ̀lọpọ̀ béèrè nípa àṣírí àwọn èèyàn aburú ni o kìí ṣe wà tọ́da káṣí máa tọpinpin wá kìí ṣe wà tọ́da o kí lọ́kàn kí lọ́kàn orí pé yẹn kan lọ́ ń bọ̀ ṣé èsì kò ti ralẹ̀ yìí kí lọ́kàn wọ ṣé wọ́n fẹ́ rà tẹ́lẹ̀ níbo gbọ́ pé wọ́n fẹ́ tà tó lówó tó kù dáa lẹ̀ kí lọ́kàn tó mọ́wọ́. bákan náà orí téèyàn kankan gbé machine kọjá àbótira machine ni ara ilé rẹ máa mọ̀lítọ́ kọjá lẹ́ẹ̀kan kí wo ránṣọ tiẹ̀ ń bẹ tó ti gbé ya ìyá ara ń jẹun nílé oúnjẹ wọn náà wọ yẹsẹ kó fẹ́ bá sanwó wọn ni ọgbà fufu mẹta ẹran mẹjọ o ti rí kan gbé kún ọtí ọmọ fufu ká ma hmm? orí fùfú mẹ́ta mà tún jẹ ẹran mẹjọ kún kí lọ́kàn wọ̀ torí pé náà ní ipò kó kò sí tàbí pé ó ni torí pé ìwọ náà ò ní rẹ irun táwọn ọ̀fẹ́ kí ló dé táwọn máa fi lọ́mọ làkejì torí ẹ ìmọ̀ atọ́kùnpé àwọn èèyàn onítùmá o onítùmá aago tó fi sọ́wọ́ sọ́ra ni àbí wọ́n bùn kí lọ́kàn tiẹ̀ sọnù ni ńgbà tó ti pé tiẹ̀ ọ̀ sọnù kí lọ́kàn títí ẹ bá ti sọnù ṣé làkàn náà wọ́n jọ kọ pẹ̀lú tiẹ̀ tó ń tí ọba ti kàn yàn kí yàn má máa dá sí torí táwọn bá ń ti ń dá sí ní tí ọkàn wá yóò máa bí kùn sínú yóò máa bí ọ̀tẹ̀ yóò máa bí ìjà jẹjẹjẹjẹ iná ló sọ agolo mílíkì sínú gbàlẹ̀ tiẹ̀ wọ́n wá lọ sídìí gbàlẹ̀ rẹ̀ wọ́n wá fi kí tan gbàlẹ̀ yín pé talẹ́ni tó sọ agolo mílíkì bì ah, ah, wọ́n mú tiẹ̀ nu kọ́bọ́ọ̀dù ẹni tí ó dín kí ló kàn kí ló kàn àwọn tí máa díjà lẹ̀ ara tí máa sọ àwọn èèyàn dọ̀tá ara wọn nù gbogbo ní tí ọba ti kàn wá ẹ má jẹ àdásí o ẹ má jẹ àdásí wọn ò pé ọ pé kọ wá dásí kí ló ń dásí sí àìsí ń bẹ̀ láì bá wọn dásí ìyẹn tí wọn bá pè ọ pé kọ dásí wọn ò pé ọ pé kọ dásí o ti ń di tójúbọlé wọn ò pé ọ wọn ní ẹni tó bá fi lé rọra rẹ láti dásí tí ó ó sì yẹ kó rọra rẹ láti kàbùkù dídásí tí ó tó bẹ́ẹ̀ làwọn olùmọ̀ torí ẹ̀ ntí o bá ti kan wá ẹ má a máa dá sí i nítorí ti ọkàn yẹn ó máa ń bí ìkùnsínú ó máa ń bí ọ̀tẹ̀ ó máa ń bí wa nítorí bá yàn dá sí má dá sí ta bí wọ́n ṣe pè ọ́ dá sí à ń bọ̀sibọ́sí etí wọn ò pè ọ́ dá ti ń dá gbogbo orú ọ̀tẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ ara ẹni ni gbogbo torí ẹ islam ọkọ wa ká ṣe ń tọ́da ó sì lé wa jìnnà sí ti ọ̀dà anabi sallallahu alayhi wa sallam ló sọ nínú hadith imaamu tirmidhi yìí pé min xusni islami lmọ́rì tarkuhu ma la yaani ọ̀nbẹ nínú dáadáa péyàn nínú dáadáa ìjẹ́ mùsùlùmí èèyàn kéèyàn ọmọ pàǹtí ọ̀kan lọ́wọ́ tí ọ̀kan lẹ́sẹ̀ kọ́ pàtì níjọ́ bá ti kàn yàn kéèyàn pàtì bíi táwọn olùmọ̀tí ń sọ fún wa nípa tọ́lọ́ǹkọ́ o báwọn ẹgbẹ́ ń ṣe kínní yìí kọ̀ da eléyìí ọ̀dà eléyìí da bíi tí wọ́n kọ́ o torí táwọn náà bá pàtì àwùjọ òkùnkùn dàrú ni gbogbo nǹkan òkùnkùn bàjẹ́ ni ẹ̀hẹ́n àwọn tí wọn iṣẹ́ tí wọ́n ń ṣe ààbò lọ́jẹ́ fòlù ààbò lọ́jẹ́ fórílẹ̀-èdè nítorí pé ó wá nínú àdìsí ànábì sallallahu alayhi wa sallam tá a bá tí ó máa pè yín sídìí kẹsì dáadáa tí ó sì máa kọ ìbàjẹ́ fún yín àwọn ẹni bú nínú yín lọ́lọ́wọ́n ọbọ̀ dẹ̀ sí yín táwọn wàá di pé wọ́n gbapò ìjó lórí àwọn ẹni rí ọmọ abẹ lọ́wọ́n ọlọ́wọ́n bò ní dáhùn torí àwọn olùmọ̀ tí wọ́n ń pè yẹn lọ sí ìdíṣe dáadáa sọ̀rọ̀ àfáìdá ààbò ni wọ́n jẹ́ fún gbèsè ayé ọmọ yẹn torí ẹ̀ bíi tiwọn kọ́ bákan náà nínú àwọn nǹkan tó ṣe pé tá à ń ń ṣe ìfẹ́ ọ̀jọba láwùjọ wà òun náà ni ká máa fẹ́ rere fáwọn mùsùlùmí kí ni tí ó tiẹ̀ máa díyàn lọ́nà téèyàn ò ní fẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀ sí mùsùlùmí tí ì bá ṣe pé ìlara burúkú àà kí ló dé tó ò ní fẹ́ rere fún mùsùlùmí tó bá lọ dáa fún ìyẹn gbẹ̀rún kí mùsùlùmí ó jẹ́ pé gbogbo wọn jẹ́ mùsùlùmí tí gbogbo wọn bá sì jẹ́ mùsùlùmí kó jẹ́ pé ẹgbẹ̀rún dín kan ní mùsùlùmí ẹyọ kan ní ẹsẹ mùsùlùmí nínú àwọn tó dáa fún láyé ń bì kí ni tó ní máa fẹ́ dáadáa fún mùsùlùmí sí nítorí pé tó bá dáa fún mùsùlùmí wọ́n ló dáa fún tó bá kù díẹ̀ káàtó fún mùsùlùmí wọ́n ló kù díẹ̀ káàtó fún nítorí di eléyìí báyìí ká máa fẹ́ dáadáa fún mùsùlùmí ó ń bẹ nu tọ́lọ́wọ́n bá ń fẹ́ torí àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní walladhi nafsi biyadihi la yu'minu abdun hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra o ẹrú kan kò ní jẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ lódodo ní ìgbàgbọ́ tó pé pérépéré ṣáájú kó tó di pé ń fẹ́ fọ́mọlà kejì rẹ̀ irun tí ń fẹ́ forí ara rẹ̀ kí làwọn ń fẹ́ forí ara wa ṣebí dáadáa ni ọmọ fẹ́ dáadáa bẹ́ẹ̀ náà fọ́mọlà kejì rẹ̀ fífẹ́ fọ́mọlà kejì rẹ̀ kò pé kó rí dáadáa yẹn o kó tún máa wò wò tó ń bá ń fẹ́ dáadáa fọ́mọlá kejì rẹ̀ kò pé kó rí dáadáa yọ àlò ní fẹ́ dáadáa fún sí ṣé wọ́n lọ fẹ́ dáadáa fẹ́ni tó rí dáadáa tó fi rí dáadáa ni kìí ṣe wọ́ ṣùgbọ́n wọ́n tún fi ń ṣe ra rẹ lóore ni tó ń ti pé ntọ́lọ́ ó ṣe fún náà ni ó ṣe fún àmọ́ wọ́n fẹ́ dáadáa yẹn fún yóò di ó dáa fún ọ náà ni àìkò sì fẹ́ dáadáa fún mùsùlùmí fẹ́yàn kò pé kọ́ má rí dáadáa orí ibùtì ọkàn tó fi pọ̀ sí náà ni. pé ọ̀fẹ́ dáadáa yìí fún ọlọ́run sì ṣe fún àkọ́kọ́ ìbànújẹ láyé yọ jẹ tiẹ̀ torí pé ẹni kọ́ dáa fún bá dáa fún ò ní gbádùn ò ní gbádùn ẹ̀ẹ́n nígbà tó yẹ pé ìwọ ti rò pé kò lè ọ alárinrin ò ní lè mà ìwọ ò ní lè mà torí pé lára burúkú ti ń ọ láàmú kò ní fún tí dáadáa bá ṣẹlẹ̀ sí kò lè bá ọ lójijì inú rẹ ó tún dún náà ni níta ń fẹ́ fún yín náà lọ́lọ́ ni ó ṣẹlẹ̀ tó máa ti fẹ́ dáadáa fún tí dáadáa ọba ṣẹlẹ̀ kò sí nǹkan bànújẹ́ fún ọ bí ìbá ṣe kó tún máa ran kan náà ní kọ́ lọ́n jọ fún náà ni tó eléyìí pàtàkì púpọ̀ jàmá kí wá ṣe pé kẹ́ ẹ máa ṣàdúrà kádùrà o irú àdúrà kádùrà tí wọ́n ń ṣe láwùjọ pé má jẹ́ àwọn èèyàn bí mí pọ́ mi dà rubbish nonsense foolish ọlọ́run ràn mí lọ́wọ́ káwọn èèyàn ọmọ pọ́lọ́ mi dà ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́rọ̀ ìsọkúsọ. aslan ṣé tí ọlọ́run bá fún yàn lówó iná ni wọ́n fi dá àmọ́ rẹ wà. tóbi jẹ́ pé tí ọba fún ọ lówó ajẹ́pọ́lọ́ rẹ ò sínú sẹ́wọ̀n pé àìgbàgbọ́ sínú àwọn dákun ràn mí sọ pọ́lọ́ mi dá ràn mí lọ́wọ́ fún ọmọ pé ọlọ́run tó ń sin náà èdè agọniyẹ sọlọ nítorí pé tí wọn máa ń béèrè kọlọ rẹ dà ṣé ojú wọn fọwọn ò rí pé wọn ń bẹ ni sójú wọn fọwọn ò rí pé wọn lọkọ ni àbùrọ̀mọ́ akọlọ rẹ dà táwọn alọ́lọ́ ntí wọn ńgbà tí wọn ń bì wọ́n léèrè kọlọ ntí ẹ dà káfìrí ni mùsùlùmí ni múmìnì ni tálọ́lọ́ gbogbo wa Allahu Rabbul Alamin torí ẹ̀ èdè kéde ní ìgbẹ́ ya ràn mí lọ́wọ́ má jẹ́ nǹkan gáràjì o káwọn èèyàn máa kọ́ lọ́ọ̀ mi dá o tí òfin wá fi mọ́tò gbé mi tí mọ́tò fi tán gáràjì. a'udhu billah torí de eléyìí ẹja gbà fọlọ́ ẹja nífẹ̀ẹ́ dáadáa fọmọlá kejì wa irú ìta wà ń fẹ́ sórí ara wa téèyàn bá jẹ́ bẹ́ẹ̀ ìgbésí ayé rẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn ọ̀nà àárí ó sì máa sí fún kọ́lọ́mọba kó jẹ́ kí ìgbésí ayé wa ọ̀rọ̀ kó sí àwọn ọ̀nà òre fún wa. nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kí ọjọba láwùjọ kìí ta dúkù ìgbẹ́ra ẹni lẹ́sẹ̀ kọ́ àbí kangara ara rẹ̀ lọ òun náà ni ká má máa tẹ́tí gbọ́ ẹ gan-an ìyẹn gbẹ́gàn wá bá wa ọ̀pàtẹ́ rẹ̀ kalẹ̀ ó ń retí pé ń nájà rẹ̀ ẹ wo bó orí ó sì wá pọ̀ tó láwùjọ ọjà ẹ̀gàn ní tàmà àwọn èèyàn fẹ́ràn ara wọn nítorí pé oníkálukú ti mọ̀ pé òní gbẹ̀gàn lọ nìkan àyàfi kó túká wájú rẹ̀ síbẹ̀ bá ti ti ìfẹ́ òde nígbà tó yẹ pé kan bá gbẹ́gàn wá bá yín inú tí ti dùn torí pé ibi pé kọ́ máa fún yín làbárì ẹ̀yin náà ti fẹ́ gbọ́ ń pọ̀ ọ̀rọ̀ ń ti pẹ́ ẹ rí ni tí ń pẹ́ gan yẹn tó bá gbọ́ pé wọ́n pẹ́ gan òun lágbájá ní sì pẹ́ gan rẹ̀ níwájú àwọn èèyàn onú ó pé tání àti tání àti tá lọ́wọ́ à ń bẹ̀ nígbà tí ń pẹ́ gan mi tó bá dárúkọ lágbájá dóòlà àtàmẹ́dò wọn ọ̀kẹ́ so gbogbo wọn bí wọn ṣe pọ̀ tó ń yọkọ àwọn kan tà ẹ wò bọ́tẹ̀ ṣe máa pọ̀ láwùjọ nù ìní máa sọ ọ̀tẹ̀ ìní máa sọ di nǹkan tí wọ́n ń jogún nítorí pé ó ti mọ̀ yín pé tí èèbá ṣe pẹ́yìn gan bá dé ọ̀tá òun báwo lẹ́nìkan ṣe lè máa wá bò ń jẹun wájú yín táwa ní rẹ́nìkan pa ó túmọ̀ sí pé gbogbo yín pátá ipò ọ̀tá lẹ lọ́dọ̀ òun òun náà ó sì fojú yín rí màbò ìdí táwùjọ fi dàrú àmọ́ ńgbà tẹ́lẹ̀ gbogbo wa dìde kó wájú ẹ̀ etí rí kí ló ṣẹlẹ̀ ṣètọ́nì ni ńgbà tí ṣètọ́nì fẹ́ bẹ́ sí aláàrin la tètè túlẹ̀ ṣètọ́nì náà dà sóòríra rẹ ni ọ̀gbọ́n tó lọ sọ ni minal jinnati wan nas ọlọ́ni ń bẹnu àlìjánu ń bẹnu èèyàn àpèjúwe àwọn àánú èèyàn inú ẹni tó sì gbé ẹ̀gàn rẹ̀ wá bá yín yóò dùn pípọ̀ àwùjọ sì tòrò bákan náà torí pé lábẹ́ òfin ọlọ́run ẹni tó ń tẹ́tí gbọ́ ẹ̀gàn òun náà ti pẹ̀gàn kìí ṣẹni tó pẹ̀gàn lásán òun la pẹ̀gàn lábẹ́ òfin ọlọ́run ẹni tó tẹ́tí gbọ́ tí ń gbọ́ tí ń wọlé sí lára tí ń dùn má apẹ̀gàn ló náà bákan náà òfófó ní ìgbà tí olófófó gbófófó dé ẹ ni ẹni tí yín máa dìde ọ̀rẹ́ ni bá sọ kọ́ máa bógiri sọ pẹ̀lú eléyìí ọkàn wọn mọ̀ síra wa gbàtí yẹn bá ti mọ̀ yín pé àmọ́ pẹ̀gàn ara wa lẹ́yìn àmọ́ sòfófó ọkàn kálukú ọ̀mọ̀ síra wọn ọkàn kálukú ọ̀mọ̀ síra wọn Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó fi sọ nínú ẹgbàá wa eléyìí tí imaamu Ahmad gbà wa. oni ní la yuballighni ahadun an ahadin min ashabi shay'a ẹnìkan yín o kò gbọ́dọ̀ gbẹ̀yìn wá sàn kankan fún mi o nípa ẹnìkan nínú àwọn sàábì mi o ẹnìkan yín o kò gbọ́dọ̀ gbẹ̀yìn wá sàn kankan mi o nípa àwọn sàábì mi tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ wà ń ẹ má máa ṣe òfófó ara yín ẹ má gbófófó wá bá mi ẹ má gbẹ́gàn wá bá mi ẹ má wá bẹ̀ nìkan jẹ́ wájú mi ọ̀gá wa ló ń sọ báyẹn anabi wa muhammad sallallahu alayhi wa sallam kí ló dé anabi ní fa inni uhibbu an akhruja ilaykum wa ana salimu sadr rawahu ahmed torí pé ó wù mí kí n máa jáde yọ sí yín ní gbogbo ìgbà tí n bá jáde yọ sí yín kí n yọ sí yín lẹ́ni tí ò lẹ́nìkan nù yín nínú. subhanallah torí pé tí wọn bá fààyè lẹ kí kálukọ ọmọ gbọrọ ẹnìkejì wa ẹnìkan gbọ́rọ̀ wa pé wà nábì lágbájá máa yín lágbájá máa ń wí báyìí ká lágbájá máa ń yín tó bá ó ò náà nù ló wù n yọ sí yín láì pé mo nù. ìbáyé wa o ẹ ká fi eléyìí ṣe wa o ká sọ́ra fún mi máa gbọ́rọ̀ kà ẹni tó bá ti gbọ́rọ̀ wá bá kó ló wọn fẹ́ gbọ́ fún wọn lásìkò fún. àwọn eléyìí wọ́n jẹ́ díẹ̀ nínú àwọn nǹkan tó ti pé tá a bá ṣe àlàáfíà ọjọba láwùjọ wa á nífẹ̀ẹ́ ara wa kéèta ò ní sí ìgbẹ́rẹ́ ẹni lẹ́sẹ̀ ò ní sí ọ̀tẹ̀ ó sì ka ẹni rẹ̀ kú láwùjọ wa yọ bara rẹ̀ lọ sí bòmíì torí ẹ̀ abẹ́lọ́wọ́n bá wa kó tún wa ṣe kó tún ọkàn wa ṣe kó tún àwùjọ wa ṣe kó mú kí ìkórira ara ẹni ó kó láwùjọ wa ìbínú ara ẹni kọlọmọjọ ọrá ìjókòó láwùjọ wa ìfẹ́ ara ẹni ìfẹ́ dáadáa fúnra ẹni kọlọmọba kó jẹ́ kọrá kọlọmọba jẹ́ kí dáadáa ọ̀pọ̀ láwùjọ wa kó kí ìpín àwọn mùsùlùmí nínú dáadáa náà pọ̀ jù. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم واعلموا أن تقوى الله عز وجل وصيته للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله دجاج أتمنى في الإسلام كيف bọ́lá wọn bá lẹ́yìn gbàtà nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hijira kúrò ní Mẹ́kà tó wá sí ìlú Madina tó bá àwọn ará Madina wípé àwọn èèyàn wọ̀nyí o wọ́n ní ọjọ́ méjì nínú ọ̀sẹ̀ nínú ọdún eléyìí tó ẹkún wọn máa fi dùnnú wọn máa fi ṣeré wọn máa fi ṣẹ̀fẹ̀ wọn ń pè wọn lọ́jọ́ ọdún anabi sallallahu alayhi wa sallam ó wá fún wa ó ní ọlọ́run ọba ó ti fọjọ́ méjì míì jàrọ̀ àwọn ọjọ́ méjì yìí fún yín àwọn ọjọ́ méjì míì tó fi jàrọ̀ wọn fún yín àwọn lọ́jọ́ méjì tó lóore jù àwọn náà ni Eidul Fitr àti Eidul Adha ọdún túnú àwẹ̀ àti ọdún iléyà bẹ́ẹ̀ ni ó wá nínú hadith eléyìí tí ó gúnrégé pé anabi sallallahu alayhi wa sallam wípé òní ọjọ́ jumu'ah. ọlọ́run ọba ṣe lọ́jọ́ ọdún fún yín ẹ̀yin mùsùlùmí òní ọjọ́ júmọ̀à ọlọ́run ọba ṣe lọ́jọ́ ọdún fún yín ẹ̀yin mùsùlùmí eléyìí tó ń túmọ̀ sí pé ọdún táwa mùsùlùmí ní òun náà ni ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyà ọdún tó máa ń wá lẹ́ẹ̀kan lọ́sẹ̀ yìí tí ọjọ́ ìdí nìyí tó òun náà lọ́lọ́wọ́n bá ṣẹ̀dá alẹ́ ayé lọ́parí ṣíṣẹ̀dá gbogbo nǹkan irú ọjọ́ òní lọ́lọ́wọ́n bá ṣẹ̀dá anabi adam bàbá ńlá wa aleyhi salam irú ọjọ́ òní lọ́lọ́wọ́n mú bàbá ńlá wa wàlìjánà irú ọjọ́ òní òun náà sì ni ọjọ́ tí ilé ayé parẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé wàá nu hadith pànàbí sallallahu alayhi wa sallam ó sọ pé gbogbo ọjọ́ tí ilẹ̀ bá ti mọ́ lọ́jọ́ jùmọ̀ àná gbogbo ntọ́lọ̀ ń dátọ́ jẹ́ abẹ̀mí ló máa ń sá kójókójó ló máa ń sá kíjokíjo nítorí ìbẹ̀rù kọ́mọ̀jẹ̀pọ̀ ní lọ́jọ́ tọ́jọ́ òpè kọ́mọ̀jẹ̀pọ̀ ní lọ́jọ́ tọ́jọ́ òpè yàtọ̀ sí èèyàn àti àlìjánu nìkan tó ṣe pé àwọn ti wọn àwọn ọ̀dààmú àwọn ò ní wípé kọ́mọ̀jọ́ nì ṣùgbọ́n gbogbo nǹkan míì ni wọ́n máa bẹ̀rù ni wọ́n máa sáká nítorí ìbẹ̀rù ọjọ́ jùmọ̀ yìí òun náà lọ́jọ́ táwọn ọmọ àlìjánu náà tí wọ́n wọ àlùjánnà torí ẹ̀ àwa la kẹ́hìndé ànábì wa ló ń sọ bẹ́ẹ̀ yẹn àwa la sì síwájú gbogbo àwọn àlùmọ̀ yòókù tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyàmù ìjọ yìí ni akẹ́hìndé síwájú akẹ́hìndé síwájú gbogbo ìjọ yòókù torí ẹ̀ gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá fún ní Islam kó dúpẹ́ fọlọ́wọ́n bá wa o oore ńlá lọ́lọ́wọ́n bá ṣe fún ẹ o oore tó ṣe pé ọ̀tayọ̀ ń ta lè fowó rà bàbá àti ìyá mi wọ́n jẹ́ mùsùlùmí lásán kò pé kéèyàn náà jẹ́ mùsùlùmí ẹni tó bá wu ọlọ́run ọba ni ló máa ń yà ní mùsùlùmí torí ẹ̀ mójútó ìsìláàmù rẹ má fi ìsìláàmù rẹ ṣeré rárá má fi tayò má sì ṣe fi ìsìláàmù rẹ má fi ṣẹ̀fẹ̀ rárá mójútó lójú méjèèjì má ṣe jẹ́ni tí wọ́n máa gbẹ̀yìn níbi àtúnṣinlọ jẹ́ àkọ́kọ́ ẹni tí wọ́n máa dé mọ́ṣáláṣí nítorí pé ibi tá ń lọ ọlọ́run ọba nìkan ni ló lè lá ni ìwọ náà wàá gbìyànjú ntí ó mọ ọlà tọba di lọ́la kìyàmù ṣé wọ́n gbàgbé pé kú ń bẹ ni torí tí wọ́n bá ti kú wọ́n á gbé ọ wọ́n á sọ sínú kòtò gbogbo àwọn ẹni tó nífẹ̀ẹ́ rẹ kò sẹ́nìkan tí ó dùn ó ti ọ oníkálukọ́ padà sílé ni kódà gbogbo àwọn tó ń sọ pé i love you you are my life you are the only cockroach in my cupboard tí wọ́n ń tàn ọ́ jẹ láyé gbogbo wọn pátá ni ó tulẹ̀ pé kíni ẹ wá jókòó tì lónìí ẹ bá anájú dọ̀la ah ẹ ti ẹ̀gbọ́n tí baba baba alágbádá ń sọ ni kí n jókòó ti ta ni oníkálukú ni ó tù lẹ̀ subhanallah irú ntí ń retí kálukú wa nu o ntí ń retí kálukú wa nu torí bá ń ṣe ń jẹ tí ń dùn kárán ti ìjọ tá a jẹ tí ó parí tí ó tá a jẹ tí ó parí fún ti tí ó parí fáwa kí ẹsẹ pé nítorí kọ́ tẹ́nu àwò tiwa tónu so ẹ já máa rántí ọjọ́ yìí ìdí nu tó fi jẹ́ pé tó bá pé Islam lọ́ọ́ bá ń ṣe lódodo mójútó Islam rẹ o láwùjọ yorùbá àwọn èèyàn ka islam kún kankan àwọn mùsùlùmí ọ̀ka islam kún kankan wọ́n kàkà kún kankan pé tó bá wù yàn kó ṣe tó bá wù kó má ṣe súkẹ́súkẹ́ ni wọ́n ń ṣe wọ́n máa tanra wọn jẹ ara rẹ ló lè tan jẹ ò lè tán lọ́wọ́ bàjẹ́ torí ẹni tó bá ń ṣe islam kó mójútó lójú méjèèjì nítorí pé ẹni tí ń ṣẹ́kù fún kálukú tí ó lò lókè pẹ̀yọ́ lọ́wọ́ bá nìkan lọ́mọ̀ ọlọ́run ọba nìkan ló mọ̀ ìgbà tí ọba ti wá ṣe islam tó fi filẹ̀ ayé sílẹ̀ kò sádùá tí ọ̀daràn kan lè ṣe fún ẹ tí ọ gbà lẹ́yìn ikú rẹ torí kọ́ ọ̀daràn lẹni tí máa ń sádùá fẹ́ni tó kú tí ò torí délé ọdọwọ o ọdọwọ àwọn ẹni mùsùlùmí ẹ pé nínú ètò tiwọn àwọn náà ń palẹ̀ mọ́ àwọn náà ní kinní bọ̀ ọdún ni wọ́n ń pè àwọn ni wọ́n fẹ́ sọdún tiwọn o yéé sọdún mùsùlùmí o yéé sí ọdún mùsùlùmí o torí pé mùsùlùmí mi náà tó ti ńlọ ńlọ rágbò ó ń so mọ́lẹ̀ kí ló dé ẹgbẹ́ máa sìn ni ó ní ọdún àwọn tí ń yìí ni ọdún yìí wò o mùsùlùmí kọ́ ló máa ń ọdún kírísímàsì o mùsùlùmí kọ́ ló máa ń new ọdún túnú àwẹ̀ àti ọdún léyà àyàfọ́dún gbogbo ọjọ́ júmọ̀à júmọ̀à ọ̀dọ̀wọ́ rẹ haram ló jẹ nínú òfin Islam pé kí mùsùlùmí ni tí èsè mùsùlùmí kópa nínú ọdún rẹ o ṣé a ti ń haram èèwọ̀ ohun tó ṣe pé tó bá ṣe wàá kan àbùkù ohun tó ṣe pé tó bá ṣe àbùkù èèyàn kan ní ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ká gbọ́ ẹ̀sìn islam wáyé dáadáa ká má tanra wa jẹ ẹ ti wọnú ara yín kọjá abáyùn ẹ jọ máa ṣe náà ni ọ̀ ń tanra rẹ jẹ ọ fẹ́ wọná rọrùn ọ̀ ń tanra rẹ jẹ ọ fẹ́ wọná rọrùn tó ń torí di eléyìí báyìí ọdún mùsùlùmí nìyẹn ẹ rí i pé mùsùlùmí láwọn ọjọ́ ọdún tiwọn masha Allah la quwwata illa billah oníkàlùkù wa yọ wọ́sọ yọ wọ́sọ tó dára yóò kó sínú aṣọ tó dáa yóò máa gbé ọlọ́wọ́n bá tóbi allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd bẹ́ẹ̀ lọ́dún àwọn mùsùlùmí rí mùsùlùmí sọ ọdún kọ́ mọ̀ yín pé kìnnì báńgà ti jẹ eléyìí ti jẹ nu ọdún agbọ̀nbó lọ́bọ̀ sí nínú dictionary ọdún irọ́ lásán ọmọ yín báńgà ẹ̀sìn mọ̀pá bọ́ǹbù láwà sọ́ra o sọ́ra o gbogbo ẹni tó bá ní báńgà tán bá rámú Àbújá ni o bọ́ǹbù lápò yín o ẹni tó bá yin báńgà tọwọ́ bá bàyí tó bá ti ní kẹ́nìkan kọ́ mọ́ yin báńgà lọ́ ń gbọ́ yẹn o ẹni tó bá yin báńgà tọwọ́ bá tẹ Àbújá straight kése Ìbàdàn torí di eléyìí ọ̀dọ́wọ́ wa o ọ̀dọ́wọ́ wa o nítorí pé gbogbo tí ó mú àwọn èèyàn máa bẹ̀rù tí ó máa sọ àwọn èèyàn sínú hílàhílo kò sínú tó yẹ káwọn èèyàn máa ṣe báńgà yẹn tí wọ́n bá yìn tẹ́lómi bá gbọ́ bó ṣe dún wàlẹ́ ò lè dákú nítorí pé kò retí irú nǹkan bẹ́ẹ̀ ntí kálukú sì ń gbé ká láàárẹ̀ ọlọ́run bá nìkan lọ́mọ sòǹgbà tí wọ́n bá wá sọ ariwo ńlá kan tó sọ́kalẹ̀ tẹ́rù bá ẹni tí ẹ̀rù bá wàlẹ́ lómi lè gbẹ́mí mi torí di ẹlẹ́yìí kí gbogbo bàbá kìlọ̀ fọ́mọ rẹ o kí gbogbo ńlẹ́ ó kìlọ̀ fún aráalé rẹ o báńgà yínyìn kò sínú pàǹsọdún kò sì sílá kọ́ bíbélì gan irọ́ lásán bọ́lọ́ àánú bíbélì pé máa yin báńgà torí pọ̀ ń sọdún torí di eléyìí gbogbo nǹkan tó lè darúgúdù sílẹ̀ láwùjọ kájínà sí kájínà sí kò sínú ẹ wo ni wọ́n yin bomi wàhálà ó sì jẹlé ògbìnà torị tẹ̀rí ẹ̀ torí náà ni tó bá bọ́ síbi tí ò yẹ ilé gbiná wa jẹ wa wọlé wa bá wa o. torí di eléyìí báyìí mùsùlùmí wa béèrè ó ní ẹ dákun sáwọn lè máa ṣe adìẹ káwọn fi tájẹ́tì ọdún tó ń bọ̀ yìí báyìí káwọn lè bá a rí ta kọ́tọ́ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́wọ́n ba wá sí adìẹ wá fi tájẹ́tì ọdún àwọn mùsùlùmí àmọ́ fi tájẹ́tì ọdún ẹni tí ń ṣe mùsùlùmí kọ́tọ́ ní òfin ọlọ́wọ́n ba wa torí pé ọ̀nà ara wọn lọ́kọ́dún olè lárinrin nìyẹn wọn rò pé yé wa wọn ní tó àwọn fẹ́ dú adìẹ àwọn fẹ́ dú tòlótòló àwọn fẹ́ dú ẹ̀tù ẹ̀yin lẹ́ẹ̀ bá wa dú torí káyìn náà ó lè bá a jẹ́ ńbẹ̀ bọ́ ọ bá du àní jẹ́ nítorí pé ẹran tó bá ti pa nítorí ọdún tí èsì táwọn mùsùlùmí kọ̀tọ́ jẹ́ kódà kó ṣe lè má mú lòdù. mo rò pé yé wa ẹni títí wa máa bùn ọ lẹ́bùn tẹ́lẹ̀ yẹsẹ mùsùlùmí máa bùn ọ lẹ́bùn tẹ́lẹ̀ ẹjọ́ máa ń pààrọ̀ ẹ̀bùn láàrin ara yín ọwọ́ àti torí pọ́dún wọn dé ó bùn lẹ́bùn kò burúkọ ọgbà lópin ìgbà tó bá jẹ́ irun títí máa ṣe kíni irun títí máa bùn ọ tẹ́lẹ̀ Islam wọn kì í fòfin ẹ̀sìn islam ṣeré wọn kì í fetí pàlàbà rẹ̀ ó sì kọjá tó lè gbá ń pa kẹsẹ̀ rẹ̀ ọmọ rọ̀ sòbófin ọlọ́wọ́n bá ti ṣe rí nu agbọ́dọ̀ tẹ̀lé kọ́lọ́wọ́n bá kọ́ràn wa lọ láti tẹ̀lé ọlọ́wọ́n bá kó túbọ̀ máa ṣe àgbéga fún mùsùlùmí ọlọ́wọ́n bá kó túbọ̀ mú ìlọsíwájú bá wa láwùjọ wa ọlọ́wọ́n bá kó túbọ̀ ṣe àgbéga fún sunna anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam fáwọn ti pé àdúà àdúà àdúà ó pàtàkì pẹ̀lú kòtò orílẹ̀-èdè wa wà nítorí pé àní nǹkan kan táwa lè ṣe ju ká máa bẹ lọ́wọ́n bá wa lọ a sì máa pé ọlọ́wọ́n bá ti pa wá láṣẹ pé ká pè òun tá a bá pè òun ó wa lóhùn ká pọ̀ ní àdúrà kọ́ lọ́wọ́n bá kọ́ má kó àdúrà tì sí wa lẹ́nu. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم يا ربنا كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم عليك بالقتلة المخربين المفسدين في نيجيريا اللهم عليك بالقتلة المفسدين المخربين في نيجيريا اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر واجعلهم عبرة لمن يعتبر اللهم أحصهم عددا واقتلهم بددا ولا تغادر منهم أحدا اللهم ول علينا خيارنا اللهم ول علينا خيارنا اللهم ول علينا خيارنا اللهم لا تول علينا شرارنا اللهم لا تول علينا شرارنا اللهم لا تول علينا شرارنا اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين